bọ́dẹ̀ ẹlẹ́kẹta rẹ̀ rèé bí bá ti bì ọ́ ọ̀run làlà ni bọ́dẹ̀ ọmọ àṣàbí ọ́. mo bá yín yọ̀ ẹ kú oríire ọmọ ológo lọmọ yìí atẹ̀málẹ̀ òfin gbò adé ápò òkú tí ń sàrẹ̀ mọ́ mi kò gbogbo ìjọba òye ti dẹ́dẹ́ bọ́sọ̀ òun ìjọsọ̀ òun òye ìsàwárà. ó máa dúró àwọn èèyàn tó ṣe tọ́tọ́ rí iṣẹ́ Bọ̀dé padà ríṣẹ́. Ó fẹ́ lọ scan sàtífíkèètì ẹ̀, wèrè dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. Ṣé mi rà jẹ̀? Mo ṣe Èwo ni yé ṣé nǹkan tó máa sọ̀kùn ẹnu kan? Ah! Ọjà pariwo yé. Ah, bóyá tó bá di bíi four five ní ọ̀rẹ́ ọ̀la, màá send address hotel kan sí yín a fẹ́ lọ ṣe ní ìtọ́. ẹ fẹ́ lọ kírun lóòótọ́ rẹ̀ àbí tẹ́ bá ti ń bọ̀ kẹ́ mú kàn kàn rẹ̀ àtọ̀ṣe dání ẹ fẹ́ lọ wọ̀wẹ́ odò lóòótọ́. ẹ yóò ṣe gbọ́gbọ́nà mi ò rí yẹn bí iṣẹ́. dókítà ìṣòro bẹ́ẹ̀ lọ ṣé máa ń béèrè lọ́wọ́ adélébọ̀ tó ti gbórí wa ni. èyí ti o. èyí jẹ o kàn ń gbé nǹkan tí ò tó kàn ò ń gbé sọ́kàn. báwo ni mo ṣe fẹ́ jẹun. ṣe ń bọ̀. nígbà tí ikùn mi tó wà látìmọ́lé. ṣèbẹ́ni tó ń jẹ́ kí n dán ẹni tó ń jẹ́ kí n múra ṣe bóun ló ti gbé lọ sẹ́wọ̀n yẹn. Um, from all the investigations that we have done, it is glaring and a fact wípé ọkùnrin ní kò ń pa. tẹ́ ẹ bá ṣọ́ra twenty years ọkùn èmi fúnra mi máa sọ fifty years mọ́ lọ́wọ́. lọ́rùn lójú ẹ̀ wá tó bá jẹ́ ṣẹ́ mi ló pọ̀ tó ìwà mójú kúrò nínú àṣìṣe mi wá kúrò nínú ìwò lọ.